dípò yẹn ohun tó wà ní Quran nínú sura al-Isra ni pé wábìlì wàhálì dáínì ihsana waqada rabbuka alla ta'budu illa iyyahu wábìlì wàhálì dáínì ihsana títí dé parí tó bá sí pé àyà yẹn ń sọ fún wa wípé ọlọ́run ti kálásẹ̀ a gbọ́dọ̀ sin ẹnìkankan a gbọ́dọ̀ gọ́sìfẹ́ nìkankan àyàfi òun kẹ́sì ṣe dáadáa sí àwọn òbí yín yálà ọ̀kan nu wọn darúgbó sí ọ lọ́wọ́ ni yálà méjèèjì darúgbó sí ọ lọ́wọ́ ni ṣe dáadáa sí wọn má ṣe sí ọ wọn ọ̀rọ̀ alápọ̀nlé ni kó ọmọ bá wọn sọ inú àyà yẹn àti inú àyà mi ní kùránì kò síbi kankan ń bẹ̀ sí Allah subhanahu wa ta'ala tó ti pa láṣẹ fún wa pé kí ọmọ kọ́mọ ibi tí ọmọ bá ń gbé ibẹ̀ ni kí ìyá rẹ̀ ó ṣe kí ni kó bá gbé kò sí yẹn ní Quran ṣùgbọ́n àṣẹwà ní Quran ni pé ibi tíyàwó bá ń gbé ibi tọkọ bá ń gbé òun ni kíyàwó máa gbé láti sọ wípé tó o bá lè lọ ní ìyàwó ọba tó o bá ní ìyá tó dẹ́ pé ìyá tọ́lọ́hún taari sí ọ kò fẹ́ kó níyàwó bọ̀tínú rẹ̀ máa ń dùn tíyàwó ẹ̀ bá bímọ ọ fẹ́ máa rí ọmọ ọmọ ó sì fẹ́ máa bá ẹni tí ń bí ọmọ obìnrin tí ń lóyún fóṣù mẹ́sàn-án ó fẹ́ sọ di ọ̀tá rẹ̀ kò fẹ́ rí ilé ẹ̀ lákìtàn ó ń gbógun tì í ó ń bá sorogún ó ń ṣe lára rẹ̀ ó ń bínú rẹ̀ ó hàn wípé ìyá wa yìí ó ní lọ́wọ́ ta ló yẹ ká mú bọ́ta ìyá wa ni a wà lọ fìyà wa sí àyè míì bí ìyàwó àìbá ní ọkọ láyé màmá dádì wọ́n ń fìlì yín gan o wọ́n ń fìlì yín gan láti last week tẹ́ ti wà ń bí báyìí dádì ọkọ fẹ́ complain ni o bí wọ́n ṣe rí yín léwu kò kò dùn mọ́ wọn nú yín ò sì ní fẹ́ kó ga sí pé dájú ọmọ bínú sèmi ṣe máa ẹjẹ máa gbé pa lọ́sọ̀dọ̀ ọkọ yín ọ ò ní sọ pé ẹ wò wàhálà tẹ̀ ń báyàwó mi fà yìí ó tó gẹ́ ah èyí ti rí ò ní sọ báwọn torí pé ọ̀gbọ́dọ̀ ṣe ṣíọ́ òbí rẹ ọ̀rọ̀ àpọ́nlé ló sì máa sọ fún wọn nǹkan so ọ fi hikima ó fi gbé ọ̀rọ̀ kalẹ̀ fún màmá rẹ̀ pé ah káde ti ń fìlì yín gan o ah tọ́ba ní ah sọ́ọ̀ nìkan wá níyàwó rẹ̀ ni ẹni ah kò sẹ́ni tó lè ṣàyè ti yín òun kálukú ní ṣàyè tiẹ̀ lọ́dọ̀ dádì mi ọ̀ gẹ̀rẹ́ sí ẹ̀ ó wé ńlá wà ní ọ̀ọ́dọ̀gbọ́n gbé wọn lọ sọ́dọ̀ ọkọ wọn padà bí ọ̀bá sì lọ́kọ láyé ọ wà self contained kan tẹ́ fi yà yín sí ìbẹ̀lẹ̀ sì lọ́mọ bá a so wọn ò ní lè máa rí àṣìṣe ara wọn mọ́ bóyá ní ọdún ìtùnú àwẹ̀ wọ́n lọ kíyà lọ́dún iléyà wọ́n lọ kíyà ẹ̀ẹ́lẹ́kọ̀ọ̀kan níláàrèlàrè wọ́n lọ kíyà tí wọ́n bá lọ láàárọ̀ wọ́n ò dé rọ̀lẹ́ tíyà náà bá fẹ́ wá kí yín àwọn náà wà láàárọ̀ wọ́n lọ rọ̀lẹ́ bẹ́ẹ̀ sì ra mọ́ mi tí ara yín lọ nìyẹn torí pé tọ́ ọ bá léyàwó rẹ lọ nítorí ìyá rẹ tó fẹ́ kó o bímọ àmọ́ tí òfin oníyàwó bọ́ ọ bá tún fẹ́ míì náà yóò lè lọ ni wọ́n tún lè lọ náà ni ok bọ́tọ́lọ́n bá wá kárí ìyá rẹ sí ọ ìyá tó fẹ́ kó o láya tó fẹ́ kó o lọ́mọ à ò ní bá òun àti ìyá rẹ̀ parí ìjà kàkàrí ò ní bá wọn parí ìjà tọmọbìnrin ẹ bá ṣe tó kù díẹ̀ káàtó yóò pè é ìyá alágbájá kò yẹ kó o ṣe báyìí bó ṣe yẹ kó o ṣe rè ṣùgbọ́n irú ìyá bẹ́ẹ̀ ṣe kí ni ọ̀wọ́n irú ìyá bẹ́ẹ̀ wọ́n ọ̀wọ́n ẹ jẹun fún yín lẹ́sìn tèmi. nígbà tèmi níyàwó tó di pé step padà mi tó kú mo ló máa ń bẹ ìyá mi wò lóòrèkóòrè ìyàwó mi náà máa lọ lóòrèkóòrè mo wá wò pé ah ohun tó tẹ́ mi lọ́rùn jù kí n fún wọn yàrá kan níbi tí mo rẹ́ǹtì flat kí n wọn yàrá kan bẹ̀ kẹ́ máa lù síbẹ̀ máa lù oúnjẹ wọn fẹ máa jẹ so ọlọ́run ti ṣe wọ́n lẹ́nu tí máa ń ṣe wọn èlò òde àríyá wọn mọ wọn ara wọn wọn á wọn. so mo lọ bá wọn wọn ni eh, ìyá oṣù mo ma n pè wọn ìyá oṣù ìyá oṣù màá fẹ́ kẹ́ ẹ máa mi o màá lè máa mójútó yín dáadáa o ó ní nǹkan kan má wọn ó ní nǹkan kan má wọn ẹ eh, mo mọ̀ pé nǹkan kan ò mo sẹ̀ máa ń wá síbí báyìí ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ó lè gbà míì ó lè tọ́sẹ̀ méjì kẹ́ tó rí mi mi ò fẹ́ kẹ́ ẹ tún sẹ̀ máa dààmú tẹ́ bá fẹ́ rí mi so ìgbà míì bẹ tẹ́mi náà máa rí ìdíwọ́ mo sáà ń dọ́gbọ́n gẹ̀rẹ́ sí ẹ pé mo sáà fẹ́ kí ẹ wá wọn ni ọmọ tó ṣẹlẹ̀ sórí ẹ̀ẹ́ mo fẹ́ràn rẹ dáadáa mo fẹ́ràn rẹ dáadáa mo sì mọ̀ pé ó le sínú àtìyàwó rẹ ta bá di pé à ń gbé pọ̀ mo lè sọ pé ọbẹ̀ tó sè pé ọ̀tà mo lè ní ọ̀tà tó mo lè níyàn mo lè níyàn òdò tó tó sì tẹ́ lọ́rùn fẹ́ pé tí wọ́n ń jẹnu wọ́n ti tẹ́ ọ lọ́rùn wọ́n complain èmi lè dé kí n complain tí n bá sì complain mo mọ̀ ọ́ ọlọ fáyà rẹ̀ ni pé o sì lè dáná oúnjẹ tí o sì tẹ́yà mi lọ́rùn fún mi nípasẹ̀ bẹ́ẹ̀ ìjọ́fẹ́ máa wáyé èmi ti lo sáà tèmi pẹ̀lú bàbá rẹ̀ òun náà fẹ́ lo sáà tiẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ wá máa kí mi bí mo wà lẹ́ẹ̀kọ̀ọ́ kan ní ìsí àmì fún mi nù ìyá mélòó ló lè sọ bẹ́ẹ̀ ẹ́. yóò lóun fẹ́ lọ wọ̀lé ọmọ ọlọ́mọ lọ́rùn ni bóun sì ni wọ́n ṣe wà papọ̀ tíjọ́ òní máa ṣẹlẹ̀ obìnìyà obìnìyàwó hmm. obìnìyà obìnìyàwó báwo ni wọ́n ṣe wà papọ̀ mo tún tú ọ̀rọ̀ ẹ sọ lẹ́ẹ̀kejì kódà ń gbà àwọn tó ń gbà tó tún tẹ̀ wọ́n mo tún lọ bá ọmọ mo ní ẹ wò ó ní ìsìn ẹwù táìmù tí mo lọ lé ní ìsìn ẹjẹ máa gbé yín lọ ni a ah! wọn ní ìgbà táwọn tiẹ̀ gbádùn gan àwọn ò wá sí ọdọ rẹ káwọn wá jókòó sígbà tó wá ti àwọn yìí fẹ́ pé ìwọlé jáde kí àwọn bùkátà sí nǹkan káwọn láwọn pé ìyàwó rẹ sọ fún ọ bínú táwọn bá lọ́dọ̀ rẹ nìsín táwọn pé gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ wọ́n fẹ́ wá máa dọ̀ láàmú bẹ́hùn wọ́n jẹ́ wọn adúmọ̀ dọ̀ láàmú jẹ́ kọ́ kálukú wọn á máa bá mi ní ààyè ibi tí ń wà tí ń fi kúrè ìyá mi ṣe bẹ́ẹ̀ ilé ọkọ wọn ni wọ́n kú sí o ilé ọkọ wọn ni wọ́n kú sí kọ́nà bá lè fọ̀rùn kẹ́ wọn bí àmì bá wá kí wa báyìí tẹ́ ń bá wá ní àárọ̀ a ìyẹn oṣù kò ní bí ọ̀sán tí ì lọ kò sì ní jẹ ọbẹ̀ nílé wa lẹ́yìn tí tó pé ìyá mi ìyá a ọbẹ̀ tí ẹnìkan ò ní báyà mi sí ọbẹ̀ kò tẹ́ lọ́rùn kò sì fẹ́ kéèyàn ó dá wà lásìlẹ̀ láàrin ìyàwó mi àti àwọn tí wọ́n ti wá wá ẹ sábà ń kó tíì ìjọ tó òyìnbó ti ń ṣe bọ́ǹbìtà ṣúgà ò járí <laughs> iyọ̀ ò járí ló ti yé bọ́tọ́ bí ń lè sí ọbẹ̀ tí yóò já lẹ́ẹ̀kan tí ni wọ́n mu tí àti búrẹ́dì òun ni wọ́n mu. so kàtígórì ìyá kan nù àti ìyá mi òun gan ni ó lọ sídìí ìsáàsùn tó sọ pé èyí ni ọba mú èyí èyí ni ọba mú tí bá mọ̀ mi ló fowó ẹ̀ lẹ̀ èyí ni ọba mú ìyàwó sì máa fojú burúkú wò pé ẹ wò yá yìí ẹ wò yá yìí wàhálà ń bọ̀ nu tí ló sí pé ẹ̀sìn wa kò pọ́n dandan fún wa wípé ibi tá a bá ń gbé ni kí ìyàwó ọmọ bá wa gbé tá a bá ti níyàwó ìǹtẹ́sì wa pọ́n dandan fún wa ni pé ká tọ́jú ìyá wa ká tọ́jú bàbá wa ìtẹ̀sẹ̀ sọnù so ọ wá rọrùn kó o tọ́jú ìyá rẹ ibi tó bá wà. ọ rọrùn ìyàwó rẹ lẹ́jọ́ ọmọ gbébi tó bá wà ìyá rẹ kó wà ní ọkọ tiẹ̀ tí ẹ bá sì sí ní ọkọ mọ́ lọ́mọ bá ń bi tó wà kọ́ mọ́ sí dáadáa sí i nítorí pé á dènà wàhálà ni o ìdènà wàhálà ni o ìdènà wàhálà ni o níparí ẹnìkan nígbà kan rí ìyá rẹ̀ máa ń wá sọ́dọ̀ rẹ̀ ó sì máa ń bí ìjà láàrin ìyàwó àti ìyá ọkọ ìyá ìyàwó yóò fẹ̀sùn kàn ìyá ọkọ rẹ̀ wípé tí ìyá ọkọ òun bá ti dé ó lè máa pe àwọn ọmọ níkọ̀ọ̀kan kọ́mọ bí wọ́n léèrè pé nígbà tí ìyá yín gbé oúnjẹ fún yín tó fẹ́ràn sí ẹran tó fi sí un tí ò léegun nú tí ò ní kinní kan nú ìyá ọmọ sì mọ gbọ́ àtàwọn ìbéèrè míì tí ò ní láárí according to ìyàwó arákùnrin ok ọkọ wa takú wípé ìyá àwọn ọmọ wa bí ó ti máa wá nù tọ́ sì ti wá ìyá ọmọ lo bí ọ̀sẹ̀ kan ọ wá gègé àìní ìyàwó ìyàwó bá yarí wípé ọmọ tó ṣẹlẹ̀ kò lé obìnrin lòun obìnrin nìyá rẹ̀ jẹ́ kí ìyá rẹ̀ ó rọ́pò òun òun lọ sílé àwọn tòun òun lọ sí ilé àwọn nítòun ẹ má fọ̀rọ̀ yẹn tó mi létí mo ní à má tì í lọ o ò lè lọ ilé ọkọ tiẹ̀ ló wà ìyá ọkọ ẹ náà sì nílé ọkọ tiẹ̀ ẹ̀jẹ̀ á ṣe báyìí ìyá tẹ bá wá láàárọ̀ tó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ padà sọ́dọ̀ ọkọ yín ṣé bẹ́ẹ̀ fẹ́ káwọn ọmọ yín ni ẹ padà síbẹ̀ wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ yìí náà kò síjọ́ tẹ́ ẹ̀ rí wọn kò síjọ́ táwọn ọmọ yìí lọ sílé ìwé tí ìyá yìí ò ní rí àwọn ọmọ rẹ̀ ó ṣe wá dogun pé torí àwọn ọmọ yẹn mo tún fi ń wá ó ti lọ́wọ́ kan iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ti nínú tẹ́bà sí wọn láwọn ìyá wa oríṣi mẹ́ta ni wọ́n àwọn kan ń bẹ wọ́n fẹ́ wọ́n fẹ́ ká fẹ́yàwó wọ́n fẹ́ abímọ àwọn kan ń bẹ wọn ò fẹ́ aníyàwó wọ́n fẹ́ abímọ àwọn kan sì ń bẹ kódà èmi ò tiẹ̀ fẹ́ ká níyàwó ká bímọ kò parí bí. ìwọ ìyàwó wọ́n bínú tí ìyá bá ti wá láàárọ̀ bóyá lẹ́ẹ̀kan lóṣù kò ní jẹ́ lemọ́lemọ́ mọ́ tó bá ti wá láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ ẹ sì wọ́n lọ sáàyè wọn padà lásìkò tá a parí ìjà yìí lásìkò tí ìyàwó ti yarí kọkọ pátápátá ni pé òun fẹ́ ṣe kúlù fún pé ìṣe nìyá yìí kò jẹ́ kóun ò gbádùn ilé ọkọ ọ̀hún. ó fẹ́ kọ ẹ̀yìn òun àti ọmọ òun ó kọ ó kọ ẹ̀yìn àwọn síra wọn ẹ̀sùn yẹn pọ̀ ńlẹ̀ yóò ti ṣe bí ẹ̀sùn tàbí bóyá ó rí bẹ́ẹ̀. wá ní òkè ìwọ tó jọkọ ọlọ́run nípa tàwọn òbí ọlọ́run ní ẹ ṣe dáadáa sí àwọn òbí yín ǹjẹ́ o lè rí dáadáa yẹn ṣe sí òbí rẹ láì gbà sí pé òbí rẹ wá ń sun oorun ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ ó lòun lè rí ṣe àtọ́ba ti lè rí ṣe ẹ̀jẹ̀ kò rí àdìrí ẹ jẹ́ kí ogun omi láàrin ìyá ọkọ àti ìyàwó rẹ ẹ kí ogun omi ọkọ ní òburú ó sì fi hikima ó fi bá ìyá ẹ̀ sọ̀rọ̀ fi bá ìyá rẹ̀ sọ̀rọ̀ ìyá náà ní òbúrú ǹjẹ́ mọ̀ pé kò pé oṣù méjì tí ìyá yẹn jáde láyé sígbà tá a parí ìjà yẹn kò pé oṣù méjì the question is ká sọ pé àríjà yẹn parí yàtọ̀ ìjà ìyẹn lè rí parí ìyẹn lè má rí parí kálá àríjà parí kí ni ó ṣẹlẹ̀ ìyàwó ti lọ sílé àwọn òbí rẹ̀ ok yóò sì padà gbọ́ ìtúfọ̀ ìyá ọkọ rẹ̀ ẹ wá wo wàhálà tí ó ṣùbọ̀ ta ń bẹ̀ àkọ́kọ́ náà ìyàwó ti dẹni tó kù nílé ọkọ àtàwọn àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ó sì mọ̀sọ́ káàkiri pé ìyá ọkọ òun ló lé kù nílé ọkọ òun ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún fẹ̀sùn kan ìyàwó wípé lílọ tó lọ ó sì sábà bí kí ìyá ọkọ rẹ̀ kó ṣe kí ni kó kú bí wàhálà yóò ṣe máa fẹjú nìyẹn ìwà wo bọ́lọ̀ sí bá nìyẹn jú ẹ̀ ìyàkú wọ́ọ́rọ́wọ́ ẹnìkan kò gbẹ̀sùn lórí ikú rẹ̀ ìyàwó náà sì kúrò ní ọkọ rẹ̀ dòní olónìí torí náà ibi tá a fi ìdáhùn mo ní alert pé nìyẹn wípé ibikíbi tí ìyá ọkọ tí ọba ti wà pẹ̀lú ọmọ rẹ̀ tó ti níyàwó ńlé ní wíwà tí adìẹ bà lé okùn tí ara òro ara òrọ adìẹ tí ara ò sì rọ okùn kí ló kù tá a ṣe fáwọn méjèèjì ìwà adìẹ wà láàyè ọ̀tọ̀ tó bá ti wà láàyè ọ̀tọ̀ ara ó rọ̀ ọ́ ara okùn náà sì ṣe kíni ara okùn náà sì balẹ̀ torí pé kì í wulẹ̀ ṣe ọ̀ràn yẹn fún wa láti mú ìyá wa papọ̀ mọ́ ìyàwó wa ohun tó jẹ́ ọ̀ràn yẹn fún wa ni pé ká ṣe dáadáa sí ìyá wa bàbá wa níbikíbi tí wọ́n bá wà wallahu a'lam subhanaka allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك